إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن بل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 فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالأذن من تركه من جبار قصمه الله ومن ابتغى من غيره أقله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشفع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تمر في عجائبه هو الذي لم تنتهي الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا به وعلمنا تأويل كتابك الله الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أربعين الله أقول لك يا محمد صلى الله عليه وسلم يكلمك رجل الله يجابه من غير عنوان أن من وراء هذا حدود يريدك Òtí àmàlùmíàn lọ́dẹ̀ ni agbámi ẹlẹ́ẹ̀kọ́ àti ní ogún lórí ìlà oríṣiríṣi àwọn èèyàn níjọba ìyá wọn. Àwa ní wọ́n tó sọ̀rọ̀ mẹ́ta àwọn alákọ̀ọ́kọ́ làwọn káàbì àwọn ẹlẹ́ẹ̀kejì làwọn gómìnà òdodo àwọn ẹlẹ́ẹ̀kẹta àwọn tó yẹ pé gómìnà náà ni wọ́n ni wọ́n tẹ́tẹ̀ tọ́lọ̀ títí láti tẹ̀tẹ̀ wọn kó ilẹ̀ tí wọ́n tó ọ̀pọ̀ lọ́dì àná. àwọn ní abẹ́ sọ ọ̀nà lórúkọ ọ̀gá àti ìṣesí wọn tí ó tẹ̀lé tí wọ́n tó tẹ̀ sí ya tẹ́lẹ̀ ọ̀gá ìjọba tó ti sọ́ọ́ tó ìsàlàyé rẹ̀ wá nínú ẹ̀rí. àwọn ẹgbẹ́ àwọn káàkiri alẹ́ abẹ́rẹ́ ọkùnkùn ọ̀rọ̀ mẹ́rin ti dà lọ́wọ́ wọn. alákọ̀ọ́kọ́ náà ní ibi ìyẹ̀pẹ̀lú mọ̀ọ́tà ìjọba ìyá náà táwọn olùsọ̀rọ̀ ìgbé ìdí táwọn wà ní kọ̀ọ̀tà àwọn àpẹẹrẹ lọ́wọ́. ìgbé àwọn wọn máa kára àwọn ìlú tí wọn ti ṣe. ẹlẹ́kẹ̀ẹ́ta ó dàbí pé ẹni tí wọ́n yọ ta wọ́n ti máa dúlẹ̀ wọn ò ní lè pálí mọ́ nítorí gbogbo ìṣẹ̀lẹ̀ ọjọ́ náà àti mẹ́rin wọn lórílẹ̀. ẹlẹ́kẹ̀ẹ́rin ó dàbí pé ìbẹ̀rù gbogbo oyún gbogbo ọmọ ọ̀dá wo tí wọ́n máa bí wọn tí wọ́n sì máa bàjẹ́ ẹlẹ́ẹ̀kanu olóyìnbá sọrí àgbègbè gbàdúrà wọn àti wájú ọlọ́run tó bẹ̀rẹ̀ bí a mà kó tẹ̀lé ẹ̀kọ́ ní ọlọ́run wọn ò lè mú ṣe ìṣirò nígbà tí wọn bá débẹ̀ wọ́n kò sí wọn tẹ́tẹ́tẹ́tẹ́ ní lọ́wọ́ àtìlẹ́tẹ̀ wọ́n sì tún wọ́n kọ̀ mọ́ àwọn ẹ̀yẹ wọn tó sì wọ́n lọ́nà ìgbé ayé nínú àwọn àtẹ̀nú àti àwọn ẹ̀dẹ́ ìyẹn tí wọ́n ilẹ̀ ní àbùkù ní àdá. Ìgbésẹ̀ ẹ̀fà tí wọ́n fẹ́ fún àwọn káàkiri níjọba ìdíyàwó. Ó dàbí pé òun ó súnmọ́ gbogbo ènìyàn ní orí. Ṣùgbọ́n àti àwọn káàkiri ìlera tí wọ́n mọ̀ wọ́n yọ kọjá là. Yẹ́n bó sọ wá láti ìdájọ́ sọ̀rọ̀ láàrin sọ́là. Ìgbé وشارك الله عجبان يقين دون الشرط يوم القيامة من وروح والروح مع مكانية لجوم القيامة لبحثوا إمامنا حتى تكون منهم كالظالمين يوم الكثير الذي أجمعين الله ثم من يجب إلى الله بأن تكون إليه فلما يكون bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń lò fún ọ̀pá ìlú. àjọ náà àmì ìjọba wa olówó ọ̀ma èwo ni òsì ọlọ́run tó lágbá ìlú pẹ̀lú ẹ̀ sọ́pà ìlú mi àti bẹ́ẹ̀ yẹ ló ra yẹn. àti kíní kejì rẹ̀ kò sí lọ́rọ̀ òun súnmáyà ní náà yẹ ló ra ìgbà tí òsì súnmáyà ní aláṣẹ àwọn ọmọ yóò tún àwọn káàkiri wọ́n àti tìmí àwọn àti ìgbé àwọn ìfẹ́ lọ àwọn obìnrin tí a ti nǹkan àwọn wájú ọlọ́run ọlọ́run ti kò fi ẹ̀ láti wọn. nígbà tí ìgbà àdébọ̀ sọ́dọ̀ àdébọ̀ sọ́dọ̀ ń ka àwọn méjì léra wọn. ọkàn àwọn àwọn méjì léra wọn nínú wọn kó láti ìmọ̀ ọ̀sán tó méjì àtiwájú gbére ní wọn ṣe. èèyàn kan tó fi gbé ọmọ rẹ̀ tó bá ti máa wà sí gbogbo wa kí wọ́n má ti fi hàn bàbá mi kó sì máa lọ sí mi. nínú wọn ẹni tí obìnrin tó rẹwà tó nípò ló pè é sí kọ́rọ̀ ìwọ́yá wàá lọ sí ti ọ̀dà pọ̀ onítorí tí ọ̀gá ọ̀gá ní òun o. tọ́wá tó ń jẹ̀rù ọlọ́run tó fi sílẹ̀ tí ò fún wa bẹ́ẹ̀ náà ní nínú wọn ni àwọn ẹ̀rí sí tó ti pé wọn náà ń lọ pa àwọn ọ̀lẹ́ ayé ní ọdún fẹ́ra àwọn ní ọdún wára wọn lọ lórí ẹ̀sìn tó lọ́ọ̀ náà wọ́n ti tàbí lórí ìlú àbáyé wọn wà ní abẹ́ òbí níjọba ìyáma tó àwọn àdìsí bíi náà yàtọ̀ sí yẹ ó tún kà wọn bíi náà ìdílé ẹ̀ náà ẹ̀ ti pé wà ní òsì tó fi mọ́ lọ kò sì dá lọ mọ́ èèyàn ní ní ìgbà àwọn wájú ọlọ́ kò jẹ́ pé ọlọ́run bá yóò ṣe gbòógì ẹ̀ka àmújọ rẹ̀ sí á ọjọ́ tí òní tí kò fi kankan àbẹ̀tọ́rọ̀ bá ti ń jọra ọlọ́run kò ṣe gbòógì náà wá wọlá òbí ọlọ́run wọlá rẹ̀. ṣùgbọ́n àwọn káàkiri orí wọn máa ń sọ ní yọ̀ọ̀mọ̀ ọ̀hún ní nígbà tí ẹgbẹ́ ẹ̀kọ́ gbọ́dọ̀ lórí náà. nínú àti tọ́wà tó sọ̀rí bùkárí àti mọ́lẹ̀ látọ̀dọ̀ àbúrò rẹwà olùsí ọlọ́pàá náà àyọ̀ká tó fi yá àbíkú náà bí ọmọ ìfìyà àtàkà àwọn àkùnrin àgbàrin lẹ́dà wọ̀nyí tí mo kàtà yẹ́lú àdáyà lọ́pàá tó fi àwọn èèyàn kan àlùkọ́kọ́ ọjọ́ nàìjíríà mọ̀ débi pé pẹ̀lú bí ọmọ rẹ̀ lọ yóò tó pẹ̀lú apá àádọ́rin sẹ́wọ́n tí òun ò fi wulẹ̀ níbi tó bá tó ní tẹ́lẹ̀ ní yóò tún kò ó dáa tí ọlọ́run bá bá ti ti lé tẹ́lẹ̀ ní òun lóró tẹ́lẹ̀ ní òun lé bàbá rẹ̀ tẹ́lẹ̀ ní òun lé báyà tẹ́lẹ̀ ní òun lé ní ìdí báyà bọ́lá dáa kó jẹ ọjọ́ ọ̀dà mọ́ wa. ṣùgbọ́n àwọn káàkiri ilé àti ó lè jẹ́ ọ̀dà ìdí ni nínú ìṣèṣì wọn. ìṣèṣì ẹlẹ́ẹ̀kejì tí ọ̀dọ̀ fún àwọn níjọ́ ìjà ìyáàmà lọ́jọ́ ẹ̀ka òun náà ní wípé àbámà yóò gbò wọ́n dáró wọ́n mọ̀ ká àbámà pé kí làwọn lọ ilé ayé sí nígbà táwọn lọ ilé ayé kí ló ní táwọn ṣe báyìí táwọn ṣe báyìí kí ló ní táwọn ṣe ní táwọn ṣe yìí nítorí iṣẹ́ àbúrú wọn ti ṣe àti nítorí àwọn mùsùlùmí àti ọ̀hún àwọn afẹ́lẹ̀ tí wọ́n níjọ́ ìjà ìyáàmà torí ẹ̀dá ìjọ náà wá ti fi ọjọ́ náà ní yóò wẹ̀ káàkiri ọjọ́ àwọn ọmọ ọgbọ́n wọn káàkiri ọlọ́ọ̀bá ìgbẹ́lá ọmọ akọ́rọ̀ mọ́ríyá láyà àti náà yìí pé wà á ń délé ohun yá ọgbà àkọ́rọ̀ ní ìdíkù ní àmọ́ wà fún sí ìrọ̀kùnrin àti wà ń là á nínú ọlọ́mọdé ànábì sọ̀rọ̀ bàbá wọn káàkiri ní máa tètè lọ fún wọn yá ọgbà àkọ́rọ̀ ìjọ bí àbámọ̀ ọgbà àkọ́rọ̀ ìdíkù ní àmọ́ kí àti ọlọ́run tó ti kẹ̀kẹ́ nílẹ̀ tí ò ní yí padà fọ́ọ̀mù ti lè máa ń dà kó o sì máa ń lọ akọ́kọ́ra kò ní mọ tí ń ti máa. ọlọ́run àtẹ̀sẹ̀ aláwọ̀ ti wọ́n wà lọ akọ́kọ́ra wà fún mi àdéhùn mi nù kò sí ní tọ́pọ̀ àdéhùn wọn nígbà tó fẹ́ ọlọ́run àdéhùn lọ. nítorí àbámọ̀ tí ó bò wọ́n dáhùn yẹn tí ó ti pàpọ̀ jù bẹ́ẹ̀ yẹn ti ṣe ń bí ayé àwọn olóògùn wa ti bẹ́ẹ̀ ní ọ̀dà ìyá olóògùn wa wọ̀. òun náà ti gbé ọwọ́ ọmọ bẹ̀rù olùmọ̀ jẹ́ olùmọ̀ jẹ́ ibi àbámọ̀ ilé. ilé wa ní sáfì kọ̀ọ̀kan àyà twenty seven bébè ọdún náà ọlọ́run bá fi pé wàyẹ̀ ó wáyà áàpù lọ́ọ́rì mọ́àlá àyẹ̀dẹ́ yìí yẹ̀kúùlù yà lẹ́yìnká ní àtìláyà yẹ̀kúùlù yà lẹ́yìnká ní sàtàtù máa rọ̀ ليس أني لم أتهم كل على نسان إلا ربي أصلني عن الذكر بعد إن جاءني وكان الشيطان من إنسان سأولا رفع الولاد يجرب يجرب مالك يجرب الدين يجرب مالك رفع يوم يعفو الظالم على أجهال أجدين يضرب لي قاتل الأجر على خوشينا yọọ ma jẹ ọmọ níka rẹ yọọ ma jẹ ọwọ́ rẹ yóò ti bẹnu yẹku lu ya aláìka ní yọọ ma fi gbé ọmọ ti fóònù pété àtúmọ̀ arọ sùkúrú sẹ́yìn nígbà sẹ́yìn òkú ọmọ ojú ọ̀nà mi sọ́yà òsì ojú ọ̀nà tó ti ọlọ́run wa ojú ọ̀nà tó ti ọlọ́run lọ́nà àìsàn tó wá òun tó wá lọ mú ojú ọ̀nà mi yàtọ̀ sí ìwòjú àwọn akábàámà yà wáyé làtà lọ́mọ èmi ò mú o lẹ́yìn tá a ti la mọ̀ a ti tẹ̀sí pé mo là á ti ta ti la. ọmọ mi wo olùbá tí wọ́n bá kájá sí ọ̀rẹ́ mu rẹ o ẹ tó ti lọ́kàn ní ọjọ́ tó wà dé ní ọjọ́ tó ti ọ̀dà. làwọn ní abáwùlà ni a ní gbèyé lágbájá tí mú lọ́rẹ̀ ó ti sọ mi ti sọ o lọ ọ̀rẹ́ náà ti tọ́lọ́ bá a dà ìjà àní ìgbà tí mo ti ọlọ́wọ́ bá mi ó náà lọ́wọ́ àná. هنا يعتقد النبي صلى الله عليه وسلم وكان الشيطان للإنسان خذولا dájúdájú èsù bó ti lè ọmọ pẹ̀lú ẹ̀dúró nílé ayé àsìkò tó ní ìrànlọ́wọ́ nílé ọ̀rọ̀ yọ̀ọ́ tó mú yọ̀ọ́ ọ̀sán tó lè mú ọ. nítorí àbámà táwọn káàkiri fún ọkọ̀ tó jọ̀ ọ̀gá ìyá náà náà lọ́wọ́ sọ ní ẹ̀rọ ọ̀sán tó lè rí. ìtẹ̀tẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀nà ni pé àwọn kèbèrè ìjíjọ́ gbẹ̀lẹ̀ àmà tí ó wà dáwọn lójú wípé ha kò sí àwọn ilé ẹ̀sẹ̀ kẹfà wọn máa tún wájú ọlọ́ àwọn kèbèrè ìdíje ọ̀rọ̀ ní títà wọn ilé ayé tọ́lọ́ ń fún àwọn ilé àtìkò lò tó fún àwọn ilé ẹ̀mí lò tó tún torí ti ti nǹkan bá wọn ó tún tún mú nígbà tí àwọn ọmọ tó ń bẹ́ẹ̀ àwọn bá lọ́dọ̀ lọ àwọn tó bá mọ̀ ọ̀dà tí lóde sí ìtọ́rọ àbúrúsì kẹsàn-án gbọ́dọ̀ ìtọ́rọ àbúrúsì ọlọ́run nígbà wọn. ìgbọ́dọ̀ ọ̀pá ìjọba tó ní iná láàbà láàyè ìṣòro ayélujára tàbí wọ́yà ìṣòro máa ń lò lẹ́yà ìṣàjẹ̀mẹ̀lá. ọlọ́run àdéjọ́lá kò ní gba pé kò ní gba àbúrúsì ẹ̀rí tí ọba olùkọ́ ní kòkòrò lọ́wọ́. ọlọ́run nígbà àbúrúsì ẹ̀tọ́ ẹ̀tọ́ tó ti kọ́ láti gbé fún náà ẹ̀kọ́ fẹ́ lẹ́yìn ìgbà náà lọ káàkiri ọ̀rọ̀ ajá kan kú òbí àánú ọlọ́run tó sọ̀tà àánú ọ̀rọ̀ àánú ọlọ́run ti ṣe mú àwọn amúnibí òdodo láyé àti láyé kìámà ti ṣe mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá láyé àti kèmèrè àti múmi sí ìmọ̀ láyé kìámà. ọlọ́ọ̀bà àdìgbò bá sọ fún àwọn ìṣúra òwúrò àyà àyà ẹ̀ ìjìnlá ìwé ìjọ wí ìjọ àlùfíà àbádé láti ìgbé bádé àwọn ọ̀rẹ́ lọ àwọn ọ̀dà wọn dà tàbí ìdílé ìtùlé gbọ́dọ̀ ìdílé ìtùlé lọ́wọ́ ọlọ́run ló máa wà bí òkú ní ìtùlé òkúté wọn dà tàbí òbí àánú ọlọ́run bí ìṣẹ̀ ìbáwọn fẹ́ẹ́ pín pàtó dà tàbí òbí àánú ọlọ́run bàtà lọ́wọ́ tí ọmọ ọ̀rọ̀ fún àwọn káàkiri nì níjọba ìyáàmà òun náà yí pé bàtí wọn bá ti gbogbo ẹ ti wá lọ báyìí wọn wà á máa tàn náà yọ ọmọ ọmọ náà ẹbí pé káwọn tó wà. pẹ̀lú àdéhùn èyí náà bá jẹ nípa àwọn tó bá wọn àwọn òkè ti nínú wa láti gbà bá jẹ ṣùgbọ́n òsìkú náà torí ẹ̀ ní ọlọ́ọ̀fin sọ̀rọ̀ wa ní gbọ́dọ̀ níta ayé àwọn wà فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا يومئذ يود الذين كفروا وعدهم الرسول لو سوى بهم الأرض ولا يكتمون الله حديثا اللهم بارك لنا كيف كيف قول رسول الله النبي صلى الله عليه وسلم إذا جئنا من كل أمة بشهيد tá a bá mú ẹlẹ́rìí wá ní gbogbo àwọn ìjọ pátápátá tí wọ́n ń ta kù àwọn àwọn ìjọ àwọn ìjọ múta tí múta wá ṣe lọ́dún tó ọ̀ràn yìí tẹ̀ ń ṣe ẹ̀sìn ojú àti ìhun ẹ̀sìn lẹ́yìn ìhun àtẹ̀lẹ́ yìí sáà ní ìsàlá sọ̀tà tó ní ó dìde láàrin wọn tí wọ́n ń pè jésù tí tó ọ̀ràn yìí ilẹ̀ ń ṣe àwọn tó ṣe lójú ayé o àwọn tí wọ́n ń ẹ̀sìn ká nǹkan láì ní òwe ẹ̀ẹ́dì tẹ̀lé sẹ́yìn ní òwe ní sẹ́yìn la kẹ́yìn ọlọ́run ìgbà kẹ́yìn bá yìí dá iná ní kó lè ohun máa fi ìpìlẹ̀ ní ilé gbọ́dọ̀ tó ṣe kàbá mọ́ àtàkùn ẹlẹ́sìn ká wá láti àtàkùn ìjọba pátá ní káàkó wàdínà nígbà àhàwùlá ìdẹ̀dìdà. Àtúwà sọ jẹjọ́ àtúwà mọ̀ náà wá tó tó wá ìyẹn ní tó ń fẹ́ wà nínú oṣù ọ̀nà ẹni tí ó ti fi ojú ọ̀nà rẹ̀ lẹ́ kàtàkàtà yóò ti dà sí oṣù nínú kó lọ sí iná wọn ẹni nǹkan wọn ni ẹgbẹ́ ọlọ́dún kan máa ní ìtọ́lọ́lá ọlọ́dún kan ní ìtọ́lọ́lá ó lè fọ́n mọ́ ọ̀hánlọ́dún ìjẹ́ ó lè fọ́n lábùn láyé ti fi lábà òun àtàkùn tàbí àwọn òṣèlú ìjọ sí ojú ọ̀nà kan náà láyé ìyá ẹ̀ ìgbó ìrọ̀rùn ti wá jẹ́ nígbà tí àyẹ̀sọ̀ tẹ́lá náà lọ́wọ́ fún mẹ́ráyà ẹ̀ òun náà ló ti kà fáwọn ọ̀tá mi nígbà tó ní pé nínú ọ̀sẹ̀ yìí òun máa ń ka ọ̀rọ̀ àkójọ àti wọ́n á dé àyè nígbà tó kò ojú àtẹ́sọ̀ sọ́la anábì kò sùn ẹ̀kọ́ anábì kò sùn ẹ̀kọ́ bí ọ̀rọ̀ rẹ̀ fàtẹ́ ìfàyèdá jìnnà bí ìkúlẹ̀ olùmọ̀tí ìbílẹ̀ déédéé wà jìnnà bí gàdá ọ̀gá ìfẹ́ ìdá. anígbàgbà owó wa máa àwọn àdúgbò àwọn ọ̀dọ́ àwọn jẹjẹrẹ jẹjẹrẹ àkíyèsí àwọn tàbí àdìsá sọlá àwọn tàbí tọ́lọ̀ ọba tó fi rọ bí yọ̀ọ̀lọ́ ọ̀rọ̀ àyẹ̀kún wọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ àyẹ̀kún àwọn tàbí àdìsá sọlá. Adẹ́tú kéré wọn, adẹ́tú wà tí ọ̀dá wọn, ìmọ̀ wà tí ọ̀dá wọn kò ti jẹ bọ̀, ìwà tí ọ̀dá wọn kò ti jẹ rárá. Ọlọ́run ti sàmójúkò fún wọn, ẹ bá fẹ́ bọ́ kì í ti tàbí àdìsá Mùnà tọ́lọ̀ ti fi ìdájọ́ ìwà lórí pé kí ní ìdájọ́ ìmọ̀ náà fi ṣe é náà fi dárí pé àpàdé ní náà nà àwọn ọ̀nà ti fi hàn ìkàlẹ̀ kàlẹ̀ tó lẹ́nu wọ́n wà láti yá àwọn ọ̀rẹ́ tó ní kí a ti fi tó àmọ̀ kí a tó fi ìdájọ́ ìlẹ̀ yọ̀ ọ́. ọlọ́wọ́n bá ọ̀rọ̀ rẹ̀ tó yá wọn má kì í fi níjọ́ náà yàwá tó lẹ́ni ìdájọ́ àbáwọ̀ àwọn káàkiri wọ́n aṣọ́rò rọ̀ ún àwọn tó ṣe pé wọ́n ta kù títí ọlọ́ yọ ọmọ ọmọ lẹ́nu dáwọ́ sọ́kọ̀ àbíyí lọ àwọn kí a bá jẹ́ sí àtàwọn àtìlẹ̀ kọ́mọ́jà tó ga wọn kó ti dé tí wọ́n sọ àwọn ẹ̀yìn ibẹ̀. wàlá àyẹ̀ òmùkúnnàlá àdìgbìta kò sí ọ̀rọ̀ kankan ní alẹ́ ìfowópamọ́ gbogbo gbẹlẹ́ ọ̀rọ̀ àyẹ̀kẹ́ láti mọ̀ láyé nínú kúrò àwọn kúrò àwọn ìjọba lọ́wọ́ ọ̀pá yìí فنرى إنا أنذرنا ثم عذابا قريبا يوم ينظر المعلوم قد يداه ويقول بكافر يا ليتني كنت ترابا ọlọ́run bá fẹ́ ṣe dájọ́jọ́ wa láti lọ́wọ́ ní adaraba kọ́ríba ìyàrá tó súnmọ́ tó súnmọ́ gbogbo tó bá jẹ́ pé ọ̀sẹ̀ tó súnmọ́ àwọn láàmú ọkọjọ́ láàmú ọkọjọ́ láàmú ọkọjọ́ gbọ́dọ̀ bá ti rí ọ̀sẹ̀lẹ̀ oṣù tó wọn náà ni. yàwọn ọ̀gbàyà ń gbòòrò ìlọ ní ọmọ ọ̀dà àti àdá ìjọba ẹ̀dẹ́ ènìyàn tí ó máa rí gbogbo ohun tí ó fi ṣe síwájú tó lọ síwájú ọlọ́run wọ́n yẹ kú ní káàdù ẹ̀ka jẹ́jẹ́ yọ wà lọ sọ̀rọ̀ pé yá àlàyé láyé tó ń lò ní tuntun ọmọ ṣe tó lò láti jẹ́ kékeré ayé tọ́ ọwọ́ tó kọ́ lọ́wọ́ rẹ̀ sílẹ̀ padà ìtọ́wà lọ́wọ́ lọ́wọ́ ìtọ́wà lọ́wọ́ ìtọ́wà ìbáfẹ̀sẹ̀lẹ̀ tó ẹ̀ abáfẹ́ àwọn ẹ̀sọ́ yìí pé kí ló dé táwọn káàdì ló gbélé ẹ̀ ẹ̀ wọ́n ti wà lọ́wọ́ àti tàbí wọ́n sọ̀rọ̀ láàyè sọ̀rọ̀ yìí pé àwọn adáfà tọ́lọ̀ ń bá gbé wọn yìí ná àwọn ẹran ni àwọn ẹyẹ ni àwọn tí wọ́n ti ní ìwọ̀ lọ́wọ́ ara wọn yá dé ní oṣù sáfẹ̀dẹ̀ tí ò ní ti ẹ̀sà àbókì kankan wo tí ò ní ti ẹ̀sà padà ọlọ́ọ̀pàá ó kúkúrú dé bí ọlọ́ọ̀ yóò wá bí wọn ṣe ní ìgbà tó fẹ́ ra wọn. èyí ò sí ní ìgboro tí a lè kàwé pé èyí tó ti kàn gbàgbọ́ pé wọ́n lọ́wọ́ àtàkì ìgbà. nígbà káàdì tí wọ́n bá bẹ̀rẹ̀ kẹta ọlọ́wọ́ apàtẹ tó ti dúró yé rẹ̀. nígbà káàdì bá wà ìta àwọn ẹran àwọn adìẹ àwọn ẹyẹ ẹyẹ màá ti di èpè yìí fún wo tí wọ́n àtẹ̀kẹ́ jẹ́ra láyé fún ọ̀wá ti di èpè láyé ìyá ọ̀kú pèèkó tó sọ pé yàrá nàìjíríà nìyí tó ń kú ìdúró ọ̀gá wa ọmọ ṣe kó kó ló ju àti ìfẹ̀lẹ́dùn tí ọ̀wá dà nínú bí ọ̀sẹ̀ táwọn láàbù yìí yẹ kó lọ sọ́wọ́ àti ìbẹ̀rẹ̀ wọn. ẹlẹ́ẹ̀kẹwàá nínú bí ọ̀sẹ̀ tẹ̀ sí àwọn káàbì níjọ́ ìbẹ̀rẹ̀ ìyáàmà ó náà ní ìbáṣọ àwọn ìkùfà gbogbo tẹ́yọ̀ tí ẹ ti pátápátá yóò dà sí òkú. oríṣi méjì ń tẹ nípa tó ti wá bá a ti ń bọ̀ wá síbẹ̀ èyí tó ti pé kò fi ẹ̀dá rárá òfin jẹ́ ọ̀dọ̀ dáadáa bí mọ́mí rẹ̀ tọ́lá ta ìdá òfin tọ́lá ẹ̀kọ́ iṣẹ́ mi dáadáa padà. ṣùgbọ́n èmi lè ṣe àwọn gẹ́gẹ́ lẹ́nu pé àwọn mọ́mí rẹ̀ náà nílé ìlàjì àwọn náà wá sí ilé ayé. wọ́n wá máa wò pé ó ti dé ti fọ́nà wọn ju àtúwà wọn lórí àwọn ilé ìdílé náà táwọn ti àtúwà ọlọ́nkọ ṣùgbọ́n náà wá sí ọkọ̀ báwo ó lè gba ní ẹ̀dá tó bá dáa iná ẹ̀dí púpà ní ìwọ̀ ọ̀rọ̀ àwọn ẹ̀. ìmọ̀lọ́ lọ́nà kí ìṣe kejì yìí kọ́mọ̀ sí lẹ́nu ìrà kò sí mọ́sálásí tó ọ̀fẹ́ lọ ọkọ́ kò bá àtúntò tó gbogbo wà lẹ̀. kí kéèké yóò ti wà ní kúkú tó wà lọ ọ̀nà rẹ̀ òtù bá tẹ̀ nígbà tó bá tó ti mú fàmà mi kò fi mìíràn ní ìbátan wá gbogbo ìlú kò fi inú rọra tẹ ẹ bá ní jẹ pẹ̀lú yín látọ̀dọ̀ ọ̀dọ̀ náà ló ti wá owó tó ní ọlá tó ní tá ní ṣé bọ́lá náà ló ní tọ́jú wa máa ṣe ìrìn gbígbá òkú kọmọdọ́lá ti bọ́ lọ sí ọ̀rẹ́ ọba àmọ́sọ ẹ̀bí wọ̀ ọba kọ ẹlòmí ọkọ ẹni ní ògbẹ̀yìn ìṣúra tó mú sẹ́mẹ̀ ọlọ́ba tó pé àhánsó máa ń láàyè ها أنتم هؤلاء أنتم هؤلاء تدعون لتبدئوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل على نفسه والله الكريم وأنتم الفقراء فإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم رفع الله wọ́n kú ìṣúgbó ọ̀dà sọ̀rọ̀ ìgbélé ẹ̀wá ti sọ̀rọ̀ ọ̀dún kan ayé rẹ̀ yìí. pé àìsí sọ̀rọ̀ ọ̀dún bí ọ̀rọ̀ ọ̀dún kù tààrà ní má bàjẹ́ ara yìí wọ́n tún wá pè ní pé ẹ̀wá ní ojú ọ̀dà sọ̀rọ̀ ọwọ́ ń bẹ́ẹ̀ ní orí ẹ̀rọ ń sa wọn ọlọ́run lẹ́ ń bá sa ọ́ sa fúri ara rẹ̀ tìbú ọlọ́run náà wọ́n sọ wá ní gbogbo tó bá ti sójú ọ̀nà ẹ̀sìn ọ̀rọ̀ tó tó wá isi ya ayé náà torí pé ọlọ́run wa àwọn tí wọ́n Islam ó ti kọ́ńtà ẹni wọlé ti gbé àpọ̀lọpọ̀ ọmọ ọmọ mẹ́ta ní ìgbàgbé lọ́rùn. Àwọn ẹjọ́ àwọn ẹjọ́ tinú àwọn báyìí yọ bí ìlọ́kùn mẹ́wàá ni káwọ̀ lóde. Kódà àbáwọ̀ ọmọ ní Saudi Arabia ó ní àwọn obìnrin gan wọ́n tó tọrẹ ju ọkùnrin lọ. Wọ́n fẹ́ẹ̀ má fi fífẹ̀ kí báyìí wọ́n dọ̀dọ̀ yìí. Ó ní àwọn obìnrin àwọn àwọn wọ́n tó tọrẹ ju ọkùnrin lọ pẹ̀lú ẹ̀kọ́ ní ìtọ̀ wá jọ ojú ọkùnrin àwọn tí wọ́n tàwọn bí wọ́n jáde ọ̀pọ̀ ló gbé jáde ní òṣèlú ìgbà wọn jáde ní ọ̀gá dáìbà àtọ́wọ́ ọ̀dọ̀ tí ọmọ táwọn tí ọmọ tó wọn jáde ní ọjọ́ bàtàlá ní tiwọn bí ọba fẹ́ ra wọn wọn fẹ́ ra wọn wọn fẹ́ dá sí nẹ́ẹ̀sì lẹ̀ bí ọ̀nà wọn kò sọ̀rọ̀ ọ̀pọ̀ náà wọn bí ya wọn gbàgbà yìí ẹ̀wọ́n ló bá tó ní àwọn obìnrin ń sọ̀rọ̀ ẹ̀kọ́ pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ ní jáde ní ọ̀rẹ́ àwọn obìnrin sáré kò sí ìjàkadì tó ní túbà tí ká tó bá wọra rẹ̀ ọlọ́run ìgbésí ayé ọ̀rọ̀ kan ló bẹ̀rẹ̀ náà nígbà tó lọ máa ń sọ pé ẹ wá sọ̀rọ̀ ẹ̀kú ọ̀dọ̀ ọ̀dọ̀ táwọn kan wá ń ti àwọn ọlọ́ọ̀bá tó pé wà ní ìtàtà wà lọ́wọ́ tẹ̀rẹ̀ bá pọ̀ tẹ̀rẹ̀ bá lẹ́ẹ̀sì tọ́lọ́ tẹ̀rẹ̀ burú tẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ padà yẹn àwọn míì ọlọ́run ìdí lọ́rù. Àwọn àfẹ́ràn ọlọ́run tó dúró lé iṣẹ́ ni ò lè ṣeun àwọn àwọn mi. Owó tẹ́lẹ̀ ní náà àwọn wà máa na owó ìdùnnú ọkọ̀ rẹ̀. Díàbù tẹ́lẹ̀ ní ṣeun àwọn máa ṣe ọlọ́run ti máa fún ọlọ́run mi. Dáwọ̀ ìsìlámíyà tẹ́ẹ̀tẹ́ẹ̀lẹ̀ mẹ́lẹ́ tẹ́ẹ̀lẹ̀ ní ṣeun àwọn òtún máa ṣe owó ìdùnnú ọkọ̀ rẹ̀ ọlọ́run ti máa fún ọlọ́run. Wàyí ìdàtàwọ̀ ìdáwọ̀ tẹ́ẹ̀ bá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìdíjọ́lọ́ yẹtẹmu dìbí àwọn ọmọ ń gbé rọ ọlọ́wọ́ fún àwọn bíi jùlọ yìí tó ń bọ̀ láàyè fún un àmì àlàfún nígbà táwọn bá ń gbé dàbí lọ fún un nígbà tìtẹ̀ ẹ̀gbọ́n lọ sí àwọn sọ́dọ̀ ní ìjọ wa o ọlọ́wọ́ lọ wà fẹ́sìn rẹ o àwọn bíi ti tí ó jẹ́ ti mọ́tò dáadáa máa ti mọ́tò dáadáa tán aláǹgbá ni wọ́n ti lẹ́yìn wa aláǹgbá ni wọ́n dábàá yìí tí a ní fífa lágbàá jẹ́ àbá ẹ̀kí ní ẹ̀ka ọlọ́dà lọ́dà ńgbọ́ ọlọ́wọ́ adá tó ní ńgbọ́ ọlọ́dà pọ́ìsì ní ẹ̀ma tó ń jẹ̀lú. Ìtítí kèbè sọ́nà mi lè ti fọ ọkọ̀ fẹ́ bẹ́ẹ̀ ẹ̀ tó ní kí ló fi kí ló fẹ́ lé ayé táwọn kan ò ti ní rẹ̀ wá. Àwọn míì tó jẹ ọmọ ń irú ìsìláàmù òbí ẹ ọlọ́dà àkókò àkókò ẹ̀ bọ̀. ìtẹ́ ẹ̀rí táwọn káàdùn bá dé ìtẹ́ wọn kọjá ìtẹ́ ẹ̀rí kù ní rí èrè kẹsàn-án tẹ̀lé àyíká àwọn náà wà á gbé ha ìgbà tàbí lé àwọn àwọn kéde wọ́n ti bẹ́ẹ̀ bọ̀ bá wọn wọ́n ti bọ̀ wọ́n ti bẹ́ẹ̀ bọ̀ bá wọn pé wọ́n máa tó wọn fi fún wọn fi kéwọn lọ́la wọ́n á wọ́n á wọ́n á wọ́n á wọ́n á wọ́n á wọ́n á wọ́n á wọ́n á wọ́n á wọ́n á wọ́n á wọ́n á wọ́n á wọn àwọn pàdé ọlọ àwọn olóṣèlú wọn mọ torí ju wọn mọ kọmọdáàdì kiri náà ní ìsìn náà wọn bá kú inú ẹbọ ọlọ́run lè ọlọ́run lè sàánú rẹ báwa wá kú inú ẹbọ ọsàn nílẹ̀ ọlọ́run bá lè fi ọlọ́run tó lọ sọ̀rọ̀ tó nù ọ àyà thirty nine àti kọ́ọ̀tù mi pé wàlẹ́bí nàgàbàrú àmàlùmọ́ gàbàrú mi nìyà yàtọ̀ ọgbọ́n àlùmọ́ á. حتى إذا جاء لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابا والله شريك الحساب أو أو كظلمات في بحر ميت يغشاه موج من فوقه موج من فوقه سحاب من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكن يراها ومن لم يجعل الله له نورا فما له من نور صدق الله Ọlọ́run bá àdìgbẹ́ látọ́tò wá ní ẹni àwọn tí a ti èrè tọ́lọ́ àmọ́ lóhùn gbàgbà àbíbi ìhà. Ìfẹ́ wọn bí àwọn òkúlé lọ́rin bèbí àti tọ́ àdìgbẹ́ bá ń bá bá yàtọ̀ ọgbọ́ àmọ́ a ẹtí kò rú òwe ní dàlámù tí òwe ti bẹ́ẹ̀ bá kú lọ́ba ti pè á bí ẹni tí omi mu náà náà nínú rẹ̀ bá kú lọ́ba ti jẹ́ ọmọdé ara sí rẹ̀ bí bá ti rìn tẹ̀lé tó ń jìnà bí bá ti rìn tó ń jìnà á ọ̀dà ẹ̀bí àwọn ọmọdé rẹ̀ ní èso rìflẹ́kṣọ̀ mi lásán tó wọ́n máa rò pé àǹfààní kan tẹ́lẹ̀ láwọn olùbẹ̀ àwọn kò yẹra mẹ́ ẹ̀yìn tí òde kú dọ́gbọ́n ni yàtọ̀ ọgbọ́n àánú máa ẹ̀tọ́ bẹ̀rẹ̀ ẹ̀fẹ́ láti ẹ̀fẹ́ kú ẹ̀wá tó mọ̀ àdáàmú nínú náà ẹ̀kọ́rọ́ bẹ̀rẹ̀ dábà yọ̀ọ̀ wá máa yọ ìgbé omele kàtà ìdájà ńgbàdọ́gba wá débẹ̀ láwọn bí ẹ̀sìn tó lẹ̀ wọ́n wà jẹ́ àlùfáà ìdá jáwọ́ àlejò ọlọ́run kan ló tó bá dúró kọ̀ọ̀ fáàbì sábà ọlọ́run àlejò ńlá yọ wà kó gbogbo ẹ̀ náà rẹ̀ fún lẹ́kùnrẹ́rẹ́ lẹ́kùnrẹ́rẹ́ wọ́n sọ àwùjọ ìlú lè nípa ọlọ́run àlejò ńlá ọba tó ń yára ní ìṣirò ni ó lè bá òkú ọ̀fẹ́ lé ní ẹ̀kọ́ ìgbéyà náà ń bí ẹ̀ka kẹ́rin kọ ìṣúra ọlọ́run tó dá ní ìṣòro wájú ọlọ́run àwọn kàdúrà náà ti fi ìlà adé ìlú ìdè àti bí ìgbà ìṣẹ́ wọn yẹn àti àwọn kẹ́kẹ́ ní ìgbà tí wọ́n wà nínú òkú bíríbírí ní kí ń bá àdúgbò ìdè. alẹ́ ni wọ́n wà wọ́n tó wá wà ní omi ìwà àti inú omi nìkan ìkàlẹ̀ àti omi wọ́n tó wá wà. ọlọ́wọ́ wa sọ pé yẹ́bi ṣáà ọmọ ọdún ìgbì ó tó wá ń kọlu àwọn lórí ẹ lórí omi náà ní ìgbà òkè ní mo dúró ìgbòdo tó ń kọlu ra wọn ní ìgbà òkè ní sàrà wọn ẹtí tó tó wá wà lókè náà oògùn tú ẹtí tó ń bẹ ọ̀rọ̀ àti omi ìtàlẹ̀ omi ló tó wà ìbí omi bẹ́ẹ̀ náà ni ó tó ṣe kí ni o ó ní ìṣúlù ra wọn dòdò máa ń tún bá wà ọ̀rọ̀ bàbá ìdèkí àwọn káàkiri nìyẹn oògùn náà máa dé nìkan ní tẹ ẹ bá ń béèrè pé ká ló wà ní òkú nínú ìdílé ayé àwọn káàmì. ọ̀rọ̀ ara rẹ̀ jẹ́ òye ọ̀pọ̀ náà kọ́ jẹ́ sọ sọ̀rọ̀ kọ́ máa sùn. èkú oríṣiríṣi yóò lù wá máa bá yóò fi tẹ̀lé tẹ̀lé mélè mọ́rọ̀ mélè mú. ẹlòmí ó tún tàn ẹlẹ́sàn ló tún tàn tiẹ̀ náà tí ò ní ètò kankan lọ́dọ̀ olóòtú tàn ń bọ̀ ẹ̀kọ́ ti adìyẹ rẹ̀ kò fọ́kàn wọ́n bá ní ọmọ ẹgbẹ́ omi wá àti sẹ́yìn ó ti mọ ẹgbẹ́ omi lọ́ba máa lọ lọ́dún mẹ́rin mẹ́fà tí àti tí ó ti ó ti ayé mi wọ́n ní ọ̀pọ̀ ẹ̀rọ wa lọ́ba tí ọba tó bàbá rẹ̀ ẹsẹ̀ lásán ilé ọmọ àgbè wọ́n là sọ fún mi ọwọ́ yọba tó kúta bọ́ tó wọ́n ní òbí ìgbà ló ti yọba tó láì tó bẹ yọba tó sán gbàgbé yọba tó sán má òkun burúkú wọ́n ti pé bọ́bá ti bọ́bá ti dìjú lọ́wọ́ ẹ̀ta lọ́wọ́ wákàtí mẹ́ta ní owó táyà ọgbọ́dọ̀ lá mẹ́tẹ̀ tó yọba dídú yọba dídú. ìtọ́jú òkúrú ṣe wọ́n ní àwọn òkú nípa gbogbo rẹ̀ ọ̀rọ̀ ìgbàgbọ́ yẹn tó kọ̀ ká máa yẹ yọba tó lè pè pápá ìfẹ́ ìdààmú ní àjọra àlọ́ ẹ̀sìn ó jẹ́ bá fún lọ́ba lọ ọ̀dà bọ́dún nù. oríṣiríṣi nǹkan wọ́n máa dá fún wa wọ́n lé ní ògùn náà ògùn náà ni wọ́n lọ ń wá ògùn ọ̀bà máa wọ ẹ̀yẹ kọ̀ wá. àwọn nínú àgbègbè ẹni kò wọ́n wáyé nínú àgbègbè ẹni tó gbé wáyé pé ikú ọ̀pọ̀ náà náà gbé ọwọ́ wá fún ọmọ nínú ọmọ ẹgbẹ́ bá ti ẹran ọmọ ẹgbẹ́ nínú àdúgbò lọ́sùn àdúgbò lọ́sùn tọ́lá tó ti wà ní bí aláàtì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní olówó àwọn ẹwà ti lọ lọ fún wáyé káwọn tọ́lá ń ń lọ lórí ẹjọ́ wa tọ́lọ́mù pé orí ìlú ìtàjẹ́ ní ọmọ sàmọ́ra wọn ìdá akárajà ìdájà bú ọwọ́ àtúntò omi tọ́ba yọ ọkọ̀ ìjáde báyìí ìgbì ìgbì omi bẹ́ẹ̀ òun bẹ́ẹ̀ ta ẹ̀sùnjò tó ti dúró tó ti gbọdọ̀ náà láwùjọ àti yàrá kò ní kò ní bẹ́ẹ̀ yẹ kí ìdánwò rẹ̀ lọ́gbọ̀n máa lò ní ìlànà. ومن لم يجعل الله له نور ومن لم يجعل الله له نورا فما له من نور ومتنور ẹ̀kọ́rọ̀ ọ̀bá ṣe ìmọ́lẹ̀ fún a nítorí oṣù rẹ̀ kò sí bàbá àwọn ọkọ̀ gbogbo bọ́ọ̀bù ilé ayé ìwọ́sùn sínú yàrá yóò فإنها لا تعمل قلوب فلا لا تعمل أبصار ولكن تعمل القلوب التي في الصدور ọlọ́ọ̀bá ìdíkọ́lá sọ pé ojú ẹ̀sọ́ fọ́pọ́lọ́pọ́ ojú bíbọ́ pàmò èèyàn kọ́ ju kókè àkókò àbòrí nítorí ní ìdílé bẹ̀rẹ̀ àwọn orí ẹwà lápọ̀jú rẹ̀ àbíyé lápọ̀jú náà orí náà ṣùgbọ́n nígbà tó kọ̀ bá ti kọ́ ìwòsàn lápọ̀jú rẹ̀ ọlọ́dà mọ́jọ́ ọ̀rọ̀ wọ́n kọ́ nígbà tí ìyàbá máa ti fìdí rálẹ̀ títún borí balẹ̀ mú títún kẹ́kọ̀ọ́ sí díẹ̀ títún kó oúnjẹ díẹ̀ tọ́ba ti dé ìyàwó fẹ́ mọ nǹkan búburú kan èsù tó ti fẹ́ kọ́ máa pọ̀ sí lórí máa ti fìdí èsù ó sì lọ́wọ́ sí búburú nǹkan tó lọ tọ́ba kó ìlọ ẹ̀kú lẹ́nà ẹ̀ ló gbẹ kalẹ̀ ẹ̀wọ̀n tóbi ọ̀rọ̀ àwọn onímọ̀ fẹ́ gbé iṣẹ́ àwọn káàdì yìí àwọn àwọn aṣọ nínú tíra ẹ̀dá fi náà ìyá ọ̀sẹ̀ kúbọ̀rọ̀ ó ní sí àwọn káàbìrì ọmọdé méjì èyí tó ṣe wọn fi kọjá ìlànà ọlọ́run wọn fi rí àwọn ìrẹ̀lẹ̀ wọn fi kàbùsì ìní owó ní ẹ̀sẹ̀ tẹ̀tẹ̀ lórí ẹ̀ kò sẹ́ jẹ́ àwọn ọmọ mi iná lọ́wọ́ sọ fún àwọn yàrá yàrá àtàn. ìkejì iná làwọn tẹ́ẹ̀rẹ́ míì kí á lò pé àwọn ìfẹ́lẹ́ ti fi lára rẹ̀ bí àti tààrà bí àwọn ọmọ òkùnkà ló jẹ ẹgbẹ́ àdáwọ́ bí wọ́n bá ní ojú ọ̀dọ̀ lọ́wọ́ bí àwọn ọmọ lọ́la sí bí àgbẹ̀ kànga yọ̀ọ̀ bá fẹ́ fáwọn èèyàn irú òun yóò ọlọ́run ò ní fún ẹni ládàá kan lórí ẹ̀ nígbà tó lọ́wọ́ àwọn wá ládàá kan lórí ẹ̀ tí ọ̀rọ̀ àwọn wá fi wọ́n irú òun bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ lòdì sí lórí fáwọn ẹgbẹ́ fẹ́ fún aláǹfààní nígbà tó lọ́wọ́ ò fún ládàá kíláàbù ọmọ bẹ́ẹ̀ ló máa ti bàjẹ́ lọ àìsè àìdókò nǹkan ọkọ tó yẹ kó ṣe tó sì lágbára rẹ̀ tí òtún ṣe o yóò tún jẹjà sílẹ̀. ọlọ́run bá sọ pé nígbà wọn káàbù sọ́ọ̀rù máa sàdáka fún mi ní sáfà máa sàdáka fún mi ní sáfà sọ́ọ̀rù láwọn mìíràn tó sọ̀rọ̀ lórí alámúnáwó ṣe é wò lè sí وكنا نقول على الظالمين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين Kalau kata orang kafirnya, pakai bahasa yang dimana tak ada hukum di sana. Kalau tidak, kalau tidak sama, tidak ada jamaah tí wọ́n mọ́ ọ̀dájú pé dáúdáwò náà lọ sọ́rọ̀ ní àdínú àwọn tí kí omi àdéyàtọ̀ tí kí ẹ ti bèbè tọ́nà tọ́nà ó fi ara ẹ̀ jẹ́ mọ́ dáadáa tó yẹ wọ́n ti kọ̀ọ̀kan tí wọ́n tún ṣe láyé tẹ́lẹ̀ omi ni wọ́n ń ṣe àwọn tó wàá máa yẹ̀yà lórí ẹ̀ fún ọmọ ẹ̀jẹ̀ lọ. àkọ́kọ́ sọ́ọ̀bù kalẹ̀ ó tún wá dúró ẹ̀jẹ̀ lọ́wọ́ obìnrin ìdìbò lọ́dún ṣùgbọ́n fi àyè kan lẹ̀ oníwọ́n máa dùn bẹ́ẹ̀ kò ní í tẹ̀yà tó máa dùn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó lè gba aládàá ló máa dùn bẹ́ẹ̀ ẹ̀wù ẹ̀wù ẹ̀wù ti di káàbù ọlọ́mọ ti káàbù yìí ìtọ́ba ti tí ọ̀dà yóò di àyè èyí tó bá ti tí ọ̀dà òní gba aládàá lórí ẹ̀ kò sì ní bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run wá fi iṣẹ́ rere tí wọ́n ń kó lè bá àdúrà lórí wípé àbúkọ̀tán rẹ̀ òwò ni. láàyè nínú koran ọlọ́run ti wé ẹ̀kúndò àti àdùnsókè ìgbé ọlọ́run wọn lẹ́sìn ìdàgbàbàwò àmàlù olùkàtà ọlọ́run ti lè lè yá. iṣẹ́ wọn tí wọ́n ṣe àwọn káàdì bí ẹ̀kúndò ni tó wà ní ilẹ̀ gbàgbàgbà yàtọ̀ òkú àmọ́ a tó fẹ́ tó fẹ́ fẹ́ yóò kò fi omi ní kàtà ìdájá àbúlá lẹ́yìn ìkúlẹ̀ ìhà nígbà bá ṣe kẹ̀kẹ́ abúlé kankan ògbọ́n ó sì máa bá àwọn ni. dáàbì yóò fún wọn káàbà ní lórí sẹ́yẹ nígbà bá tún dé ìjọba ẹ̀dì ara ìyàwó fún wọn kúrò àwọn láì ní káàbà kankan bẹ́ẹ̀. láàyè mi nínú Kùránì ọlọ́run àdìgbọ́lá ó fi omi tẹ́ wọn wé atẹ́gùn tó le tó tutù wọ́n wá fẹ́ gbogbo nígbà tó fẹ́. nígbà tí nígbà tí akẹ́kọ̀ọ́ bá ń fẹ́ èyí ọ̀rọ̀ máa ń ní lẹ́nu ibi àkọ́dà tó dùn ọ̀rọ̀ tó dùn bá wà rọ̀ yọ ọ̀rọ̀ ti kókó àkókò ó kù dáadáa níṣẹ́ ni akẹ́kọ̀ọ́ wa bá kókó dẹ́ lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ ni tí àwọn káàpù bẹ́ẹ̀ lọ sí ọlọ́sọ̀rọ̀ máa tó lọ́sọ̀ aláìmọ́ àyẹ̀wò àtẹnudẹ́ yìí pé màkàtúmọ́ كمثل ريح فيها سر أصابت حتى قوم ظلموا أنفسهم فأهلكته وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون الله تعالى يقول nínú Qur'an ibi àwọn káàkiri ni bàbá ni wọ́n yóò fi kúrò ìdíhà ìdílé àyà àti ìdílé àtàwọn ìtumọ̀ nígbà ojú ọ̀nà ọ̀tọ̀lọ́ ibi tọ́jà nínú òwe ti nínú orí ayé gbogbo sàrà àtẹ́sẹ́ kámọ́tàlẹ́ ìrìn bí atẹ́gùn dání ríṣù nínú èdè lágbáwá atẹ́gùn ríyá atẹ́gùn lónà ẹ̀sùnbọ́n nínú ìlú ọ̀hán atẹ́gùn tó bá gbé tó mú aburú lọ lọ́lọ́run sábà máa lórí yìí tó bá jẹ́ atẹ́gùn tó ríyá lọ́lọ́run máa bá lè jẹ́ ọmọ ọba àdìgbà tó káwọn sáré wí ọ̀dà bí atẹ́gùn tó lé bí a sọ̀rọ̀ tó tó dún tí ó kú àtọ́rọ́bá ní àdìgbà ọ̀rọ̀ ìtọ́wá lọ́ba ọlọ́kùn sí bàbá oko àwọn èèyàn náà dọ́là fún àwọn àwọn ìjẹ́dára oṣù tẹ́lẹ̀ alábòsí ni wọ́n ọlọ́wọ́ àdẹ́kùn ọwọ́ àmì sí wọn àbí ìdí ti bẹ̀rù mọ́ pé oko yí ọdún bíbí ọ̀dà agbadé tó bíbí ọ̀dà ọdún tó ẹ̀wà tó bíbí bẹ́ẹ̀ àwọn èèyàn lọ́dá lójú ọ̀nà lóko lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ àwọn gbogbo gbogbo àwọn ọ̀bẹ tó ọ̀bẹ lẹ̀ tó lóun tún kalẹ̀ àbòsí ti ń bẹ́ẹ̀ ń di rẹ nínú rẹ̀ wá dùn nígbà tí ah, ń gbà òbí tọ́rọ̀ yìí ní bọ́ọ̀sì ọ̀dún ọ̀dà òun dùn lówó báyìí alábùsùn ní tẹ́lẹ̀ ọlọ́run náà wá ìbá fún nǹkan ọ̀gbìn rẹ̀ bẹ́ẹ̀ ti ń bẹ lọ́sàn-án wọn ọlọ́run ọba òdodo kò sí ẹ̀tọ́ dá wọn tó lè wọn tí ń tọ́jú wọn tó fún wọn gbogbo ti ara tó yẹ kí èyí wọn ní ọlọ́run fún wọn wọn wá sí ọlọ́run wọn sì wọn sì lè sùn ọlọ́run àti pé bí ìgbà tẹ́lẹ̀ ní àgbé èdè pé kókó òun ọ̀dà tọ́nà wá lẹ́yìn tọ́wá láti ọlọ́run wa máa dọ̀la wọn kò wá wà láti àwọn ọmọ wa ìyẹ̀dùn ní wọn ọlọ́run wọn ọ̀dà tó ti mọ àwọn náà ní ọwọ́ ara wọn àwọn ni ẹ́ta sí ara wọn láyé bí ọlọ́ọ̀bá tó fi wé àpọ̀mọ́ ọlọ́ọ̀bá àdìjọlá ó tó fi wé eérú eérú tó fi gbé ìjì iná àdúgbò wá tó tó fi gbú eérú tó wà lójú fẹ́ náà lọ́ba ti tọ́ mọ́ ká lọ́ba ti fi ọ̀kadà jọ mọ́ lórí ijó òwúlò náà ọlọ́ọ̀bá sọ̀rọ̀ àtúntò àti ìrọ̀lẹ́ yìí. ولمقال الذين كفروا بربهم أعملهم كرمات مستدد بكثره في يوم عاصف لا يكثرون مما كتبوا على شيء ذلك هو الصلاة البعيدة ولم يروا من التكبير ضرر إتعوى بيوم تذكر إجاكة كل في فهنا نرى tí wọ́n wà látara lórí kíní kẹ̀kẹ́ tí wọ́n kú lọ́rùn sẹ́mà tí wọ́n á fà ní kẹ̀kẹ́ láyé ọ̀nà ọ̀bá ní kí wọ́n ti yẹ dáa nígbà wọ́n àgbọ̀lá lórí báyìí. ó náà ní àwọn àmì tó ti nà sí ojú ọ̀nà òyìnbó ìdáhùn kalẹ̀ rẹ̀ ó náà ní àwọn òbí tọ́lọ́ tó ṣe pẹ̀lú tó ṣe iṣẹ́ wọn yọ ọ́bà jẹ olùfiwé àbá àdúgbò wa olùfiwé ewu kọjá ike atẹ́gùn fẹ́ lónà àdúgbò apákan máa wọ nígbà wọn nígbà tẹ ẹ bá ti wíńdò tẹ ẹ bá wà tẹ ẹ bá wù gíláàsì ní tẹ ẹ bá wù là àwọn apákan tẹ ẹ lọ rí wà tó abẹ kò ní kí ní àbá wọn lò ní sẹ àwọn káàdì gbé ní ẹ gbọ́dọ̀ gbọ́dọ̀ abẹ Ọlọ́run sọ̀rọ̀ nínú sọ̀rọ̀ àtúntò kan àyà أو يرى ربنا لقد استكبروا بأنفسهم وعثروا عتوا كبيرا يوم يرون الملائكة بشرى يومئذ للمجرمين ويقولون هجرا منثورا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا ọlọ́dún tó akọ́lẹ̀ lẹ́bí ìrọ̀lá ayé ìkùnlẹ̀ ikọ̀ àná àwọn káàbù fún ọ̀dá jìnnì nípa wọn pàdé àwọn ọlọ́dún ìrọ̀lá ìyáàmà wọn sọ wípé dáwọ́dà òǹdílà ìrìnàjìnàlá ìgbà àkọlọ́ ń sọ ọ̀dà ìgbà kalẹ̀ fáwọn táwọn olè nígbà tó dúdú tí wọn ló di bẹ́ẹ̀ ọlọ́dún yóò dé ọlọ́dún ní màláìkà kankan sọ̀kalẹ̀ fún ọ nítorí kò lè nígbà tó dúdú onígbà tó dúdú onígbà tó dúdú àpárá rẹ ni ogun ọlọ́run àánú rẹ̀ ní rẹ́mọ̀láyíká ogun ọlọ́run àánú rẹ̀ ní etí tí àrùn tẹ́ tọ́ba wo lè mọ rẹ́mọ̀láyí ọdẹ ọdún fún àwọn ànábì ọlọ́run tọ́ba wo ọlọ́run lè rámọ́ náà ànábì ọlọ́run kan tó yẹ tọ́ba wo lè mọ fíkìrì àrùn náà lẹ́ torúkọ náà sọ láàyè ní ìṣe kódà tá a bá ti mọ̀láyíká òfin ìwọ̀n pé kò gbèrú báyìí wọ́n ò tètè lè lọ rẹ̀ wọ́n wà mọ́. ọlọ́run àwọn káàkiri àwọn ọ̀nàrà àwọn ọ̀gá ọ̀nà àdúrà ti rẹ̀ ní ọlọ́wọ́ bá ká ẹ̀ ní àwọn ọ̀sìn káàdì ẹ̀mí lórí báyìí ọlọ́wọ́ bá nílẹ̀ àwọn ọ̀sìn tí wọ́n ti gbé wọn láì wọ́n gbẹ gbogbo ọdún wọ́n jọra wọn lójú èèyàn kékeré ni wọ́n wọ́n tara wọn wọ́n tàbí wọ́n fẹ́ gbogbo àwọn ọlọ́ taniọ́ tọrọ ọ̀fẹ́ rọ́nà tọrọ ọ̀fẹ́ rọ́nà ìlà àwọn ọ̀sìn àbàwọ̀ tó kù bá ti kó bèrè òye. lẹ́yìn bàtà wá kó ẹrù àwọn bàtà láti wá ní ìjọ àwà ayé ọ̀rọ̀ láti lè mú ọlọ́run ní ìrúkọ̀lọ́ ọ̀dọ́gbọ́lá tó ti kó olè àbùsọ ọ̀rọ̀ wà lóde ní olè àbùsọ. èyí ò ní ọlọ́run tó dáná èyí ò ní ọlọ́run. أنا وصلى الله عليه وسلم إن كل دعوة ربكم كما ترون هذا القمر لا يضامون أمر إليه. يوم القيامة أما bẹ́ẹ̀ tí ní òṣùpá kẹ́ni kan ti pé gbóni ẹ̀ lọ́wọ́ kí n fi lóṣùpá bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ fi mọ̀ ọlọ́run níjọba ìyá rẹ̀ àwọn táàbù wá jọra wọn lójú wọn làwọn fẹ́ lọ́lọ́ wọn làwọn fẹ́ lọ́lọ́ ìgbé ìlọ wà ní ìlọ gbẹ́gbẹ́ tí wọ́n fún wọn fún yàn bẹ́ẹ̀ máa fún yàn wọn lóye lólóbi wọn wá ní òun lè tẹ àgbàdo bá lójú àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti ìlú tó dáa jù lọ́wọ́ àwọn náà ẹ̀sẹ̀ ìfowópamọ́ ìdáwó jọrọ ẹ̀ lẹ́yìn ó ní àtúntà tó ń buhari yẹn ní sàmú jẹ́ ní olùkọ́ tó ń gbọ́dọ̀ rí jẹ́ kó jẹ́ kó jẹ́ ọ̀jẹ́ kẹrẹ buhari náà ẹ̀rọ náà bá ti jọ láti pé láwọn ní sẹ́ ìgbà ọlọ́pọ̀lọ́ búra ìgbà àwọn yẹn wọ́n ti gbé iná sẹ́ wọ́n jọra wọn lójú sí àbúrò yìí nù wọ́n jọra wọn lójú ẹ̀mí ara wọn wọ́n á ta òkú wà fẹ̀mí rọ wọ́n bẹ̀rù mọ́ni wọn kọjá là àlùkò wù náà ní sẹ́kù yá yàwọn yàrá ò nígbà tí a bá ní màláìka kan láwọn láwọn ìrọ̀ àlọ́ ọmọ ilé ilé ní mo lè ní. kò sí òdùnú kan kan bá wọn káàdì yìí nígbà tí bá ní màláìka àwọn òbí lọ òbí lọ náà màláìka ni bá ìdí tí a bá ní màláìka ni wọ́n bá jẹ kíkẹ́ àwọn ni wọ́n. wọ́yà kúrò dùnà ìjọra màdúrà wọ́n mọ̀ ọ́ sọ́jà ẹ má bọ́ ọ́ kà lọ ẹ má bọ́ ọ́ kà lọ ẹ má bọ́ ọ́ kà lọ ìwọ́n máa tún gbé. يخرجنا محجوبا حرام وحرام وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه أباء منظورا فلن يستيقظ بكاء وجهه أقول awal kecelakaan mengurau dia akan dihidup bersama berat di dewa atau dalam suatu video juga diberi pertolongan mulai dari sahabat syekh táàmù ọlọ́run kọ́sà òkú òkú wa ní táàmù ọlọ́run kọ́sà òkú òkú wa àwọn ẹ̀fẹ́ wa ọlọ́run kọ́sà òkú wa gbogbo wa yá kà ní wọn kánú ọlọ́run àlùfáà ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك.